a ń sọpẹ́ fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́nkọ́ bá nábi wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa لما بيات لبع المساوسة عنه ولا يترك يلا كذا تعرفين سيدان لكم يجوني بين حقبة من التاريخ من وفاة رسول صلى الله عليه وسلم إلى مكة الحسين رضي الله عنه سنة 61 من الحجرة يا فاوى عثمان بن محمد الخميس Please. تذكر لك برالارو السمهيد او تسواجو بيسة الرسول صلى الله عليه وسلم بيا نبي دي, دي. اما فاس على الله رضي الله عنه نقي في ما بيس البريت كانت على النبي صلى الله عليه وسلم لكن ما تستبريت تريد جلدي الله سلاح نفوه ọlọ́run fi wà ní Qur'an chapter three verse one sixty four pé lakad manna Allahu ala al-mu'minin ìbáṣe fi ìmọ̀ rasulan òde ilé ìlọ́rọ̀ ni dájúdájú òun sórí fún àwọn mùmìnì tí a kọ́ ń gbé ìdí ìdí láàrin wọn ní ní alẹ́ Muhammad sallam ọkọ̀ wa ní kòkòrò sínú ìmẹ́lẹ̀ torí gbogbo ayé jahiliya bí fáwọn kó tó gbàgbé dìde àwọn èèyàn wà nínú jahiliya bìtí ayé ẹranko làwọn èèyàn ń lò lọ́fà àwọn tí dáwà òjíṣẹ́ ọlọ́run gbọ́dọ̀ wọn lè fèyìn ẹni pé gbèsè ayé tí wọ́n lò gbèsè ayé jẹ àyè ilé àyè gbèsè ayé ẹranko ni gbèsè ayé tó sí consciousness ọlọ́run bá ń bẹ̀rẹ̀ gbèsè ayé tó kù wọ́n ronú pé ìmọ̀ sí fèrè oṣù tí mo ń ṣe yìí tí ìbá ní àníyàn pé yìí tí mo máa ń ṣe yìí wọ́n kù mí sí àkáǹtì ọjọ́ kan.

wọ́n sọ̀rọ̀ fún ìfúnjẹ́dẹ̀ ọmọ ènìyàn lápapọ̀ ẹgbẹ́ àbìrì lára ti sẹ́yìn bàṣàríyà lápapọ̀ nípa kí wọ́n bí aṣíwájú ọ̀dẹ́ ènìyàn wàhádìí yàní ẹjẹ́ pé òun náà lórí fún ìmọ̀nà àwọn muhammad bin abdullahi sallallahu alaihi wasallam bin muhammad bin abdullahi ibn abdulmutalib ọmọ abdulmutalib alhashimi aláàdúlẹ̀ ashimi القريشي إلى قريشي صلى الله عليه وسلم وإذا يتيم العبد وبي لديك وبيتي كخذوا بي يعني أمه ركن وبي وعاش بعد ثالثة يتيم الأم والعبد ثم تواب تمي فوضنا تقري لينا ثلاثة ولكن كنت بابا كني يا مات أبوه وهو في بطن أمه جبارة ثلاث سنة جواني كوياني ومانت أمه وهو في ثالثة من عمره يانا لثلاث سنة جمود مفا كفله جده عبد المطلب بابا باباري باباري باباري باباري يا عبد المطلب ونوام لتو ولكنه مات بين بعد سنتين àmọ́ wọn náà mọ́jútó rẹ̀ kú sí ọdún méjì láti jù fún ọmọ mẹ́jọ ni òun náà sàláìsì àṣàláhó amúhó Abu Talib ọkù rẹ̀ Abu Talib bí wọ́n mọ́jútó àmà balaga sallallahu alaihi wasallam arba'in min umrihi ba'atha Allahu bashiran nadhiran nígbà tí ìjọba ọdún mọ́ 40 years níbi sí ayé rẹ̀ ọlọ́run wa bí ìdílé ìlú fún mi nínú òdùnnú àti ìlùkìlọ̀ yóò máa fún àwọn ọmọ mi nínú òdùnnú pípẹ́ bá ba délẹ̀ báyìí ẹ̀ sọ ìrì ayẹ́tàlẹ̀ kíyàmà kí máa kìlọ̀ fáwọn òbílẹ̀ jẹ́ àwọn ọ̀ṣẹ́ bọ́ pé tábí kú báyìí ẹ̀ jẹ ìyà sọ̀kọ́mà bí rìsì aláti ìkáyọ̀rọ̀ kíyàm wọ́n gbé ìṣíkọ̀lọ̀ fi náà ọ̀rẹ́ jíṣẹ́ ọlọ́wọ́n wà sí ọlọ́wọ́n bá dópin ẹ̀ ní pé olùkọ́ yẹn kó ní kòkòrò sínú àwọn ọmọ àwọn kòkòrò sínú mọ́lẹ̀ ààrẹ òkùbọ̀rá òkà òmìnir àwọn èèyàn ńláńlá nú ìran rẹ̀ gbógùtì ààrẹ òwò gbógùtì àwọn èèyàn ńláńlá nú àwọn dáàmà àwọn èèyàn ńláńlá yẹn máa gbógùtì àwọn èèyàn wà á bá òwò kò nira bá wà á bá ọmọ nítorí bá òmìnira nìkan òkú nira bóun nìkan òkú pala bóun nìkan بل أمازون تليجان قالوا باعوا أقوام باعوا الدنيا واشتروا بالآخرة الله أكبر أمازون تلي أمانا كاني تم التلي أيوان قوت سراء الكيامة ودي أمازون تلي نوا وري وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم قلت بيجينا ذنوبك ولدك وأتي ميوا نصر الله ورسوله صلى الله عليه وسلم قل يا مسيرنا بعلوة الجشعي صلى الله عليه وسلم قال تعالى قلوا للفقراء قلنا نعم، ودك يا واتمي وفوا الفقراء وانتالك المهاجرين الذين أخرجوا من ديارهم أما تولكوا لي وفي يعني الإيان موجك لي وأموالهم في دك يا يبتغون فضل من الله ورضوانها wọ́n wá ọlátọ̀dọ̀ ọlọ́ọba àti yọnu ọlọ́ọba ẹ̀nsùrún ọlọ́wọ̀ rọ̀súlà wọ́n òjíṣẹ́ ọlọ́ọba lọ́wọ́ àtòjíṣẹ́ ọláìka umusọ́bí kóòlù àwọn náà làwọn tó ń sọ̀rọ̀ lùkùrù ìmá ni wọn wàstamara fi dáwọ́tí ìsọ̀làwọ́tí ọláì wasalamu alẹ́ jíṣẹ́ ọlọ́wọ́ sọ̀rọ̀ kọ́lẹ́m ń bá ṣe dáwà rẹ̀ lọ ìṣẹ́ ọlọ́wọ́ lọ́lọ́kùnmọ́ bá زهار ثلاثة عشر سنة فو أظن ثلاثة كتاب في قوة أتى أمر الله بالهجرة إلى المدينة فنو بعد ثلاثة تكلم ثلاثة قصة هجرة كم مكة رسم مدينة التي نور الله تبارك وتعالى برسوله محمد صلى الله عليه وسلم فنوع بعد سنين ملك سواء يقول يترب المدينة يترب ìlọ́ọ̀bì ànẹ́bì ní kìnnìkì ní madina ní madina tó rọ̀sọ̀ ìlú ànẹ́bì sàlọ̀sálàm وحاضر معه أصحابه وما أصحابه ليس سجية قلوه سرقوا الأموال والأولاد ọkẹ àwọn dúkìá àwọn ẹlẹ mọ́kà àti àwọn ọmọ wọn ọjọ́ àtàwọn lílá ńlá ìdùgbò ńlá ńlá ọ̀dọ́ àríkà fi sabilillahi tabaraka wa ta'ala ومن لجينا كلام سبحانه وتعالى المسجد فلما وصل إلى المدينة عند صوت المدينة آواء أهلها وما مدينة دولا لجي ونصروا ودي ودي وده رمسلون له وعزلوا ربيكم وعادوا الناس وعادوا كل أم لأجله صلى الله عليه وسلم àwọn èèyàn wá gbà في ẹ̀ صلى الله عليه وسلم وواسعوا المهاجرين بأموالهم ورا مدينة ايه ولا سيدة على فرا أمام مهاجرون أدوا وابنون ردوا أووا مستدري قالوا ودوري وتواليوا بل وأزواجهم كلا تمت لهم يهوما فكان فكان الأنصار الذي له زوجتان أريم أنصار على مدينة جبال كنية يوم مجيب ìkólè mohajir bí ó sọ fún ẹni tó ṣe jẹ́ wá pé ìkára ayéhùnmá ṣíta ọ̀tọ̀lẹ́kọ̀ ha tẹ̀tẹ̀wọ́jà ha tí àwọn ìyàwó méjèèjì ní wòye tó bá wúwo inú àwọn méjèèjì kò túzẹ̀ kí n kọ́lẹ̀ kọfẹ̀ ẹ̀rí ṣẹgbẹ́ tó wá náà wò pé à kọ́lẹ̀ kọfẹ̀ tó kọ́ àwọn méjèèjì jáde ní àwọn ìyàwó méjèèjì ní wọ owó ìdúgbà wọ ẹ̀ ń bẹ́ẹ̀ kò mú kí kọ́lẹ̀ tó bá parí ìdá rẹ̀ kọ́ fẹ́ àwọn tó àwọn ènìyàn ń sì wá ń sì yàwọ̀ bíà wípé torí rárá o wọ́n yàwọ̀ bíà wọ́n náà níyàwó lé torí ìkìláàmù náà ìfìyàwó wọn lẹ̀ wọ́n yàwọ̀ bíà ká ah, àwòfù ni náà ẹ̀rọ ní ara o ọlọ́run fọlọ́bọ́kà sí bí abdulhamid ti fi sí ní arabi àbí ọlọ́mọdé àfọlẹ́yìn wọn ọlọ́ba ọlọ́run bá fi yìnbọn pé wọlọ́bí náà tọ́wọ́ dáàrù àwọn ìtọ́jú líkalẹ̀ wọ́n ti tọ́jú ara wọn kalẹ̀ líkalẹ̀ bọ̀lẹ̀ ìmẹ́rin ti ní náà ni ọdẹ ìǹkàbìlì síwájú káwọn sàbẹ̀ tó ṣe jira wa bàṣẹ̀bọ́nà mọ̀nà hajara iléyìn wọ́n nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ṣe jira bá wọn rọ̀jùnà fi sùdúrì in hajjata nínú ma'ótó wọn ọdẹ ní kọ́lí ń kọ́ ọ̀kà wọn ní ìjọ fún wọn mo sọ fún wọn fún tuntun ọlọ́wọ́ bá ní fún wọn máa ní kọ́níkọ́ sí i ilé òyìnbó fèrè náà ara àwọn fúnṣe ìmú bọ̀ọ̀kan àbí ìmọ̀ kàfàṣà kódà wọ́n pèsè kí àwọn tó ṣe jíra wáyé wọ́n mú nǹkan tó dáa ju ti wọn lọ sọ́lá wọn náà ní fẹ̀sí nǹkan náà Allahu akbar wọn ṣíwọ́ká ṣùgbọ́n nọ́ọ̀sì wọ́n lè bá ahun gírí náà tó kàn rẹ̀ jà bí wọn kàwọn náà ikà umul muflihun àwọn náà làwọn tí kì ní wọ́n jèrè ayé tí wọ́n wá ọlọ́run jáwá náà fún jèrè ayé tàlẹ̀ kìyà mọ́ ọlọ́ba واستمر النبي صلى الله في دعوته حتى شملت الجزيرة كلها إلى أن جاء اليوم العظيم الذي فتح الله فيه برسول فيه لرسوله صلى الله عليه وسلم مكة مكرمة ṣílọ́ bá ń bá ṣe dáwà rẹ̀ lọ títí gbogbo arabian peninsula gbogbo ẹtí wá di kí wọn gba islam títí ọlọ́run fi wá sí gbòòrò mọ́kà fún ọlọ́run fi wá sí gbòòrò mọ́kà fún ọ̀dọ́kọ̀lá àánú ha fi islam àwọn ará mọ́kà wá gba islam ọ̀dánà bára dáàlì kàjẹ́zìrà arabiya gbogbo arabian peninsula kọ́kọ́ wá gba islam kúlùhà ní rasulillah sallallahu alaihi wa sallam fún wàhálà àtìgbìyànjú ìṣẹ́lẹ̀ sallallahu وبان الثلاثة وثلاث وعشرون سنة من الدعوة والجهاد لين تنسيس قبل شيء دعوة هي أتجيزي جاء القدر محكوم المصدق لقوله تعالى قدر ذات قواقول تتكلم في الهمينية وعندي بودي شعور سلام كيف يمدير سلام يقول وما محمد صلى الله عليه وسلم محمد وجين كمي إلا رسول الله عليه يعني هذا خلق من قبل رسول أو إن شاء الله في البلاد وكذل كما وكثير كان بشلوب وقد أفإن مات ثم واقوا أو قتلا ثم قاموا جوجو انقلبتم على قبل أحقوا جوجو من ينقلب على أكبر أنتم أحقوا لجوجو فلا يدر الله شيئا فلا كبر الله حمد الله الشاكرين الله وصل وتمد نوري الله وصل ونسى لنا إليه آية قال لجوه أهد ما ترموا وقارك أنت قال النبي صلى الله عليه وسلم هو كبير في حقوق جوه أودي يلا نعرى تعلموا حجري لكوة كحقوق جوه فأنما عزمت الدنيا عندما عند هذا الرادف الجلل بقول يا بقول لي فسلي وكيف يكون كذلك وكيف لا يكون كذلك والرسول صلى الله عليه وسلم يقول بول سيريبه ان باتي شلون غزبايك اذا اصاب احدكم مصيبه pé ìṣẹ̀lẹ̀ aburú kan bá ṣẹlẹ̀ sílẹ̀ kan nù yín ìjọ kọ̀kọ́ sí ni pé ó di ìjọ yẹn pẹ̀lú yóò sọ̀rọ̀ mùsùlùmí ó fi yẹ fi yà kan àti mùsùlùmí àti à ah, èmi gan ti lọ ọkọ̀ bá mi láyè bí bí mùsùlùmí ó bí kan pé ah, ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí nípa mi ẹni kò bá mi láyè ẹ̀yìn náà àzọmọmọ sáà ẹ̀ kò sí mùsùlùmí ilé ìlànà yorùbá ara fún yorùbá ara káìpọ̀ òbí dáwọn kan pé tábàkà ẹkú láyé o àbábá muhammadu àbábá muhammadu ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàgì ọba kàláyé má tàwórí tàfún musa ìjìlá fún isa labura ti dáwòdà alukóraánì fún tẹ́lá lájọ́ rẹ̀ gbé wọ́n gbé bàbá ikú láyé o ó ní ẹgbẹ́ mọ́tò wáyé pé àwọn ìyá ẹ̀ ọ̀rẹ́sẹ̀ látijọ́ ẹ̀kọ́ ni wọ́n ń kọ̀yà ẹ̀yẹ gbígbé àwọn tó mọ̀ kọ́ bí mọ̀ díjà lẹ́nu yáàdì ọ̀tọ́ gbígbé arò ní tí wọ́n ní àánú lójú kọ́yà lẹ́kọ̀ọ́ kọ́yà ikú láyé ni tẹ́gbẹ́ èyí kú ni àbábá Muhammad sallallahu ó ní àbábá láyé tí wọ́n gbọ́dọ̀ ní fẹ̀síjù nù àmọ́ gbogbo wọn náà kọ́ lọ́wọ́ nífẹ̀ẹ́ sí ọlọ́wọ́ nífẹ̀ẹ́ sí ó kura kúrẹ́ mi wọ́n tún ní ọ̀kẹ́ mẹ́ta lẹ́gbàájì that's one twenty four thousand àwọn bá a kàn láàyè máa gbogbo ti lọ òṣìṣẹ́ náà bá wọ́n tún ní tàwọ́rẹ́ ìta fún Musa tàwọ́rẹ́ ìta làfà nàbí Musa ìjìlá fún Isa ìjìlá làfà wà nàbí Isa Zabura ti Dáwùdà Zabura làfà nàbí Dáwùdà Al-Qur'an àmì ìfúnṣẹ́ ńlá lè máàmù ló ṣáájú o làdáni ló tẹ̀lé àlùfáà tó kẹ̀yìn ló ń kọ́ wa ní kéwú ní ń kọ́ wa ní kéwú bẹ́ẹ̀ ní ń já wa lọ́rẹ́ tó ní ń já wa lọ́rẹ́ tó bẹ́ẹ̀ ní ń kọ́ wa lọ́gbọ́n tó àlùjànnà nílé rẹ̀ bọ́lọ̀ ń fẹ́ kò ní wọ̀ náà ẹ̀wọ̀n fúdà ẹ̀wọ̀n kọ̀dà kébì àfẹ́ ẹ̀wọ̀n kàyà àfẹ́mìnà àbà àfẹ́mìnà kọ́lù ṣáà yẹ̀rẹ̀ àfẹ́ ó ní wa ó yá ìpolù ẹ̀yìn mọ̀ tó dojú ayé yìí àlùjánnà nílé rẹ̀ bọ́ọ̀lù ọ̀fẹ́ kò ní wọ náà lọ́nà ní wọ náà wọ́n á rí kúmù sálàm bìlà. ní ọ̀jọ́ ńlá pé ní ọwọ́ ní yájá tó kéré ka'annama azlamat dunya inda hadha al-hadith al-hadith wọ́n á rí gbogbo ilé ayé lókùnkùn kúsùnkùn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kẹ́ẹ̀dì kú láyé ó di àjẹ́lẹ̀ tó tóbi yìí ọ̀kẹ́ ìfàlà bọ́ọ̀lù ìṣẹ̀lẹ̀ sí kùkùn láyé kúnnù kọ́dàlẹ̀ wọ̀rọ̀ sọ́sọ́lám tó ní mọ̀tọ́bá pé يقول عليه الصلاة والسلام إذا أصاب أحدكم مصيبة غربة ذلك كاي ثم شربة ذلك كاي يسكن مصيبته بقرة مصيبة الثلاثين كامي فأتي أعمل بكوغا مصيبة كان يكون بلدي لأيه أوديه فإن آدم المصائب تقول مصيبة كما سنتشكو مصيبة تقول عليه صلى الله عليه وسلم قولي عمر بن الخطاب رضي الله عنه إنه أنتو حاجة كل مصيبة كلا جنة حلو في الشيء كلا نبي يقول نبي يقول كلا دولة مباني كلا مسافر لو دولة مفتليس أي فتليس أنا جيب ولا دي أجبان نبي يقول معك عالي كلا بكر لأسين لي أولا صوت lọ́sọ́kù kan tí ìyàwó rẹ̀ kọ́wà mẹ́ ẹni ọmọ wa yọ ìjà ẹgbẹ́ náà ikú orí òkú àwọn ìwé ìpàdé ìdìkú àbẹ́ ẹ̀rẹ́ kò lè sọ̀rọ̀ fún ìfẹ́ ti á ọba ìṣe lè dòkú ó ń gbàlùkù dáadáa ni títí àwọn kan fi wọlé dé àbí ọgbọ́n níbi tó wà àwọn wọlé dé kí lọ́wọ́ wí ọ̀rọ̀ wá wí yẹn ló kú lọ́mọ́ rẹ̀ ó sùúrù lẹ́ni ẹsẹ̀rẹ̀ ẹsẹ̀rẹ̀ lè gbé lórí mọ́ ó lè dì háà akẹ́lẹ́ méjì kúrò bọ́ náà lórí gbé láyé فلم يسلب الحال منذ خلق الله خليقا بمصيبة أعظم من مصيبة موت الرسول صلى الله عليه وسلم ayé òwú tí ń fi ìsìlẹ̀ ńlá tó dáburú nígbà tó dáadáa tó lọ́jọ́ lórí ayé مثل لا فآبئي فاطمة بنت النبي صلى الله عليه وسلم لما مات رسول الله صلى الله عليه وسلم قالت ليني مما وعد فاطمة ثم بني النبي صلى الله عليه وسلم ثم مثل صلى يا عبتا فبا ممن أجاب الله ربه أجاب ربا دعواه أنا له يا عبتا فبا ممن يه في جنة الفردوس واو وجنة فردوس مدارسي يا عبتا بابا مني إلى جبريل جنة آه أنت ولا جبريل أدوام هذا أنس بن مالك يقول سيدنا أنس ومالك ومن النبي عليه السلام سبحانه ما كان يوم الذي دخل فيه رسول صلى الله عليه وسلم الذين أداع بها كل شيء nígbà tí òjíṣẹ́ lọ́wọ́ Madina ìmọ́lẹ̀ àdísílẹ̀ àwọn kan gbogbo Madina ìdùnnú ayọ̀ kan gbogbo kalama kana yawma alladhi mata fi azlama bin a kulla shay nígbà tó wá kala ìsinà kullu shay gbogbo nǹkan ló sókùnkùn jẹ́ gbogbo nǹkan lọ́pàá ló kúrò wọn bọ̀má نقضنا من الرسول صلى الله عليه وسلم عيدي وإنا لفي دفنه حتى أنكرنا قلوب أنكرها أنكرنا قلوبنا دين إليه ما نفضنا رواه أن رسول الله صلى الله عليه سلم أيضا أتي الله عليه وسلم آه رايس رايس هنا وإنا لفي دفنه إن تعليم كبير صلى الله عليه وسلم حتى أنكر أنكرنا قلوبنا نقول إميار إيه واقع عن كفر ميار آه عاش ما دايك ليه باي لينا باي هذا أبو بكر الله أكبر يا أبو بكر الصديق يقول لعمر بعد وفاة النبي صلى الله عليه وسلم سيدنا أبو بكر الصديق عمر كي وعمر انطلق بنا إلى أم أيمن قال له أم أيمن قال أم أيمن يكلمها تيري أم أيمن أي كانت تيري قال له أنا إيكاباين ما يداكم وسيما نتيوا أي كبيرة تصوصوا كين أه ọkùn kọ́bílẹ̀ fún akẹ́kọ̀ọ́ ẹ̀mìnà àìmọ́nà sí rábì ní àbí akẹ́gbàájá kan lọ sílé ní wọ́n ń tẹ́lẹ̀ omi àìmọ́nà rẹ̀ kẹ́kọ̀ọ́ yìí lọ́sọ́lọ̀ rábì ẹ̀gbá pamphlet bí pamphlet máa pè ní àbí booklet tí rábì pè fún wa yìí tí ní bí fúra kékeré báyìí ní mun ma ai mana on mhm. mhm. arawo mu hali ni mu hali ni mo mu rawa ni mo ko do mo mo lan so la be so ko ma so do be an mo so na no arawo muslimun odiwa ummul maimana on ni kan ni duk da ni jogo da wa baya mo ní ẹrú tí bàbá rẹ̀ sílẹ̀ fún ó di wa ló kájú àlebi Muhammad sallallahu alayhi wa sallam ó di wa ọgbọ̀n ìgbà tí wọ́n ti tún náà kéré yíra ọtún nàbí náà àlebi máa lọ sí ziyara rẹ̀ lẹ́bi wá sí láìsí ní sẹ́yìn náà Abubakar sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn kò yálọ̀ ní sí ziyara màmá yìí ó di wa ní kára Abubakar lè ọmọ bàbá náà wọ́n fàtúmù yìí انطلق بنا الى ام ايمن نزورها كما كان الرسول صلى الله عليه وسلم يزورها jáde ṣe jíra kálẹ̀ ṣe ziyara màmá yìí bí a mísìlá màá ṣe máa ṣe ziyara rẹ̀ alamma intahaina ilayha bakat tuma wọn lọ tuma wọn lọ bá bókun ìyá yẹn bá bókun kàkálá láha àwọn yóò bá yìí pé ma yẹ bukiki ma inda Allah ya khairu li rasulillah sallallahu alaihi wasallam kí ni tẹ́lẹ̀kún dẹ́nu bí lọ́ọ́ di bá lọ́hùn ojú tó wà láyé lọ wàhálà lè ayé yìí wọ́n ti jẹ́ ọlọ́run ilé ayé náà káàdì kẹ́mọ́ yìí wọ́n bá ìsinmi sẹ́ni kọ̀ọ̀kan ti wá náà lọ́wọ́ wọ́n ti wọ́n lè fi rìn àkàrà wọ́n sọ̀rọ̀ pé má abùkẹ́ ńlá àkóónà àlámù أن ما عند الله خير من رسول الله صلى الله عليه وسلم kiri kiri kiri sukun sukun yoma kiri kiri bere lɔlɔba olórí fún ìṣòro wọlá kí ni abukẹ́ yìí. أن الوهن قد انقطع من السماء من جمع من كل واحد كوت كسنجر واحد جمع هو رواما بلغة كسي واحد من واحد يعني بلا عن يجي كبا كني كبا كني كبا يجي كبا كني كني كبا لو ضم الشيطان لفوق هذه فهي جت هما على بقاء روحي أبا أبا مثبت هنا هنا هنا بقى سكون فجعل يبقيان معها àtúnwà táwọn wọn bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ fún ẹkún wà á kádà in kalabata áàrí èyí nafatatu tayyiba ila bariha baka dinu láì fi al'ard allahu akbar bẹ́ẹ̀ náà ni ẹ̀dá ọlọ́wọ́ tó dá yìí ó dá yìí mo ti padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ ni ọdún dá tó ti sẹ́gun rẹ̀ baka dinu láì fi al'ard àmẹ́sẹ̀ ọlọ́wọ́ bá ti sẹ́gun rẹ̀ ni ìdí màá lọ láìláì ni ilé ìkárí tẹ́pà yìí èyí takàtúndínlẹ́dẹ́ ọlọ́wọ́ mú zàkàrẹ́ sí wọn ọba حميدني السلام عليكم ورحمة الله وبركاته لا قار الله في مثله بالله yáyẹn òun ni ọmọ ọ̀dọ̀ òjíṣẹ́ náà ẹrú tí bàbá níbi ìfilẹ̀ fún yẹn ni wọ́n á tọ́jú àníbi ìfẹ́ ó di eyín so olóhà gba ìsìnkú tọ́lá gba ìsìnkú gbogbo àwọn náà ti yíra ọtún ọdún yìí náà wọn máa tẹ̀lé wa tọ́lá yìí náà bọ́kà wọn jálè kíyà yìí ẹ̀yẹ yọ gbogbo ẹ̀kọ́ wà ní kò ìyá sọ́ọ̀dì sẹlẹ̀ ìyá tábìlì mọ̀ sí máa kí tábìlì mọ̀ sí ziyara rẹ̀ náà wọn bẹ̀rẹ̀ sórí wọn ló bá bú

ẹ̀rọ bí nǹkan ní ọ̀kan gbé ara àti mi níbi ẹni níbi ẹni níbi ẹni so wọ́n rí ọmọ pé bíbí ẹ̀dọ̀ náà bá dáa fún àgbè ìdí tí bíkì sáyé lọ yìí ọmọ ọ̀bẹ kéré pé kú àlẹ́bí mi ń pa mí lẹ́kùn bí ó ṣe pé wáyé ti stop kò sí wáyé mọ́ láti kọ́ sọ́kún torí yóò àyè gbà kò sí ẹ̀rọ pé tó kọ́ sí ní àwọ́kà lẹ́kùn náà yẹn kuma tana sọ ayàkàlẹ̀ pé al-yawma akmaltu lakum dinakum wa رضيت الإسلام لكم الإسلام دينا àmúkà ní sùkúrú ń gbọ́ ọgbẹ́ kún ní àwọn ọmọdé yẹn ni àwọn ní kí ló dé dúpọ̀ nǹkan ní ìfẹ́mọ̀ yàtọ̀ ọmọdé wọn ni àkúyé ìzàtẹ́mà ṣe ó ń dídá anaxu ọ̀rọ̀ yẹn tí sábàkà gómìnà àlàyé fún wa gbogbo wa mọ́mọ́ náà ti mọ́sálásí fún wa kí ló gara lọ bí odò ní ìsìn ló gara lọ bí odò àpọ̀rọ̀ ẹbá sí mi sí ọba ti kún tí wọ́n ń gbé wàhálẹ̀ kí ló sẹ̀rẹ̀ tó mi yóò máa dínkù ni kí nǹkan tó máa lò ìgbà tó máa ṣe òun ni kí ló bá ti kú báyìí bọ́dà anákùsù olùkọ́ máa dínkù ni níbẹ̀ ìsìlám ọdẹ oníkìtì pamílẹ́kùn ni so yáyìn náà ní gbé báyìí ti kọ́ pamílẹ́kùn sọ olóòlù amú Abubakar náà àti Umar alìgbò ẹ̀kún ó díẹ̀ wà wallahu ta'ala alam

kí a fẹ́ lè sọ ó lè fi kálukú àwọn àti kú ó di ó di nígbà tí wọ́n ti kálé ogun ó ti wí nìyẹn ó di àwọn kan àwọn ọmọ tí wọ́n tún lẹ ó bẹ̀rẹ̀ sí sá ó di ó bẹ̀rẹ̀ sí sá àwọn tí wọ́n mẹ́rin bí Abdul Wahab bí Abdul ní àwọn sàhábà radiyallahu anhu ni ha kí ni àǹfààní gbèsè ayé òun tábìlì bá ti sàlàyé níbi bẹ́tọ̀ yóò gùn ọba nàbí ìsìlẹ̀lá lásìkò yìí àwọn kìtà ti fẹ́ yípo rẹ̀ ọgbọ́n náà ní harriet ló ṣe bí sáàrin wọn rẹ̀ bí sáàrin ẹni tó kìtà àti kú ló ṣe bí sáàrin wọn kì í yí bàtà àwọn tó náà lè ṣe òun náà padà wó ọmọ ìbùdókà tó ọ̀bùrẹ́bì ọlọ́ọ̀rùn ó ní ká ẹnì kan òkú kó máa wú òun kọ́tò níbi jọ́ yẹn nígbà tí wọ́n fẹ́ gbé sínú sàárè ẹni ní àà ah, ya Abdul Wahabi ó sì tó dìmọ̀ mi ọlọ́run sì tó dìmọ̀ ọlọ́run ó sì tó jẹ́ mi ní ọlọ́run yọ sí ọ onímọ̀rọ̀ àdébì gẹ́gẹ́ gbé sínú sàárè olúwa ni títí ìlú ògbọ́n pé òun ni àdébì ìṣòro àbí àyẹn fún ọ́ di inú ṣe nìyẹn ọlá òtí àlàáfíà ọdún lẹ ọdún àdúrà fún lóṣè fún inna lillahi wa inna ilayhi raji'un ah! ọmọ ni tukú láì gba islam ọmọ ni tukú rẹ bọ́ sínú yà ọmọ ìlú àdúrà ní kò sí lóru inna lillahi wa inna ilayhi raji'un ah! kí tàdúrà ni ọdún tàbí ká ọbànújẹ ni àìgbà islam ó dí ìwà náà àwọn alùpùpù islam tẹ̀lá Ní àwọn èrò sílẹ̀ yìí sí ìjọba àkọọ́mọ ni ẹ máa wò báyìí in fact ẹ máa rò pé táwọn èèyàn làwọn yìí kí ni pé ọ̀rọ̀ tó ń dá dúkìá sí méjì gàǹgàǹgàǹ gbogbo bó ti kí wọn dúkìá yìí wọn ẹ máa pé ẹ wò wá sí rẹ̀bẹ̀rẹ̀ kọlọ̀tí pàṣẹ kọlọ̀tí pàṣẹ tí wọ́n pé Rustum kọmọ́ndà àwọn kọ́dìkọ̀lù kọmọ́ndà àwọn Persian soldiers ló invite gata àbúgbàgán jẹta ìsọ fún mi bíjẹ bíjẹ ẹ̀rìn ìjọ sọ́mbìta ìsọ fún tílétì tó rẹ̀ wọlé yìí mẹ́tọ̀ ọ̀básání ló invite àwọn afẹ́ àìpé òun fẹ́ dúpẹ́ lọ́wọ́ pé ọmọ kò bíi wọlé àwọn kàdúnà wọlé ọdún kàdúnà yìí àwọn afáàmà ṣe effort yẹn kó ń dúpẹ́ lọ́wọ́ ọmọ ìlà dalek káwa akẹ́kọ̀ọ́ ní ìwọ senator mọ́láìkà ọ̀dọ́ àpàǹkà ó ń tẹ̀lé tẹ̀lé mọ́láìkà ọ̀dọ́ sọ ó wọ senator mọ́ rò pé ìdúpọ̀ àwọn afáà tó kọ́kọ́bọ̀ sí sí fún wọn yẹn wọ́n rò pé yẹn kàrí ìwọ àti pẹ́ẹ́ kan náà lọ́wọ́ àbáwọn sọ̀rọ̀ aláàkọ́ mọ́ sí àdéhùn tó lè ṣe bí kí ní kò sí nínú ẹni tí o máa ti project tí máa kọ́ náà fún ìwà kò sí nínú ẹ̀ o lè ṣe ẹ́sì lọ́hùn gbogbo project wa àmọ́ àdéhùn tí o sì lọ́ mọ́ sí lẹ́yìn politicians kò sẹ́ni tẹ́ni tí mo yé gbà lẹ́yìn náà àwọn ẹ̀rọ lọ́hùn tó rí àwọn tí máa fẹ́ lọ nìkan àwọn tó ń kọ́yàn ní Islam èyí ẹ̀ màláìka ń máa tọ̀ sí wọn ó máa tẹ̀ mọ́lẹ̀ ọlọ́run náà màláìka máa tẹ ìyàwó rẹ̀ fún un ìwọ wọn kọ lébi náà nìkan carpet wọn kẹ ẹyìn carpet ilé fọ tí wọn afara wọn fi yẹ mọlẹka ní tẹmọlẹ kó fi wíwọ wọtọ ìbẹ̀rù ọlọ́ọ̀bà kó fi sọ fún ni wọ́n láì kó fi sọ fún yóò ẹ̀yẹ nígbà ọjọ́ sunday náà àmì kó sọ̀rọ̀ dè mí láì nígbà jọ lọ ni lẹ́yìn náà gbẹ̀rù yóò gbogbo máa sọ náà kọ́ ni bí ẹ̀ ọ̀rẹ́ ẹ̀sìn ìlú láti sọ fún ọ. No. No, no, was it, was it? No, ma. Wọ́n lọ ló mú jàre. No, kí ló àlájá rí? Ọ̀ á? Wọ́n lọ ló bàjọ́ ẹni. Kí ló àwọn sọ fún pé àwọn àkókò orí ìyẹ́ ìyẹ́ mọ̀lẹ́kà àwọn tẹ̀ mẹ́lẹ̀ tó máa ń kọjá lọ́wọ́ mọ́ tẹ́lẹ̀ fún wọn. Ìwọ wọn wọn rẹ̀ kọ́ rẹ̀ kàmọ́. Èrèbé ìtumọ̀ àwọn òye. Wọ́n sọ̀rọ̀ sí Sham. Ìṣẹ̀tún lọ sọ́dọ̀ àwọn pàṣẹ wọn nítorí ológun kọlẹsíríà wọn á tẹ́rẹ̀ kàmá sílẹ̀ fún nígbà tó dé sọ̀kà lórí ẹ̀sìn rẹ̀ ọkọ̀ gbẹ̀sẹ̀ wọn ló wà fún un nígbà tó sọ̀kà lórí ẹ̀sìn rẹ̀ ọwọ́ awọ kan nù wọn bí jíjí kò sí ọwọ́ àlè ṣẹ̀sìn ìmọ̀ rẹ̀ sí àgbà kan nù wọn ọwọ́ mú ọkọ̀ ọwọ́ rẹ̀ kò wọ́n gbóngbẹ́sẹ̀ ọkọ̀ ẹni wọ́n fi ń gún abẹ́sùn lẹ́lẹ̀ àwọn ìwọ̀n wò kò sí ìdáwọ̀ lórí ó ní àwọn ìgbà kan mo ní píìmù ẹ̀lẹ́mí máa wò tí mo gátọ́tọ̀ kàrìsíà ìṣe mọ́ mo sọ kílẹ̀ sí ma kàrìsíà ni kàrìsíà ń pè píìmù yẹn wọ̀lá ìdí máa wò fíìmù yẹn ẹ máa wò pé kí ní yẹn ṣẹlẹ̀ lójú ilé ìtọ́ yìí ó ní wọ́n ti kí ní yẹn gúnlẹ̀ báyìí wọ́n bá lọ́dọ̀ àwọn rústò àwọn kọ́ wọn góòlù kankan sí sọ́rùn wà lójú báyìí pé kí ni ìkọ̀mọ́ kó wà lábọ̀ ìkọ̀mọ́ ọrùn rọmọ rú sọ́run sọ́run ẹrù ojú kú sọ́run ra rẹ̀ tí mo dáwọn tó kú tẹ́lẹ̀ bá sọ́run gangan ẹ̀ mo máa wò pé wàhálà kọ́lá àwọn ilé rẹ̀ kò fi ọrùn yìí báyìí ó díye wa ṣé ojú máa ń wọ ọ̀rọ̀ wọn sàábà yẹn ọ̀dì ọlọ́ àwọn ọdún máa yìí yóò rí pé ah àwọn wọ̀nyí ìdí àbúrò àmọ́ ọlọ́mọ mọ́ bí ọ̀sà fún àkàlù gbígbọ́nà ti sàlẹ́bì lẹ́sàkàlẹ̀ náà lọ sálẹ̀ lọ́mọ ọmọ sàwọn sàábì lẹ́sàkàlẹ̀ wọ́n rí àwọn náà làwọn tó lè ràn lọ́wọ́ tí sẹ́yìn ti jẹ́ ó di àwọn náà ló lè ràn lọ́wọ́ tí sẹ́yìn ti jẹ́ wọ́n yára bí ìgbèrú àlọ́ àlájì ni ájì ájì ájì họ ah. mo sọ pé mi náà o mo sọ pé mi náà o mo sọ pé mi kan o mo sọ pé mi pẹ̀lú àlájì ni iṣẹ́ ọ̀là wọn jẹ́ iṣẹ́ ọ̀là wọn jẹ́ iṣẹ́ ọ̀là wọn jẹ́ tẹ̀sílímù ní mọ́pẹ́ ẹ̀bí èmi tó ṣe ìrẹ́lá ti jà ní mọ́kà ó ní gorí ẹrù lọ́nu mọ́kà rẹ̀ jẹ́ ọ̀rọ̀ bọ̀dá mi gẹ́ni bọ̀dá mi lọ́lọ́mà foríjì wọn ó ń gbọ́dá àwọn nǹkan kọ́sẹ̀ mọ́tò àjẹ́bà kan wà nàìjíríà wà ní ọ̀gá wọn ní ọmọ aṣẹ́ àwọn ẹgbẹ́jọ́ bí sílíọ̀sì àwọn ó sọ pé ọ̀gá mi máa já o ọ̀gá mi máa já ọ̀gá ìdí lọ kọ́ lẹ́rẹ̀ ọmọ jájà bọ́ wọ́n tẹ̀ sí ibi tí yẹ̀mẹ̀ yà ní fọ́kà rẹ̀ kí wọ́n lọ gbọ́ ọ wá ní òfin bẹ́rẹ̀ tó kìrì ní ojú bẹ́rẹ̀ tó kìrì ibi tí wọ́n ti bù nípa kan Suleiman ní jẹ́ ó tún wẹ́ na ọ̀gá rẹ̀ gan ọ̀gá rẹ̀ cbn tó gbé àgàtọ̀ tó ní ìfọyín títí tó máa gbé àgàtọ̀ lẹ́mọ̀ọ́ tẹsí ìlà tẹsí ìlọ sí yẹnu bíi ti lọ ní ti àwọn èèyàn náà mo hu pọ̀ ẹ̀ ọmọ ogun ibo ní pé ọmọ ẹ̀kọ́ wa ní hòtẹ́ẹ̀lì lára wa grand clinic hotel láwa ọba ń báyà ojú ẹ̀rọ ń bẹ̀rẹ̀ àgámọ́ra yín ló dé fẹ́ kọ́ wa ó sì fẹ́ ní wa níbi tì í àti wọn mọ̀ ń pa sẹ́ta fẹ́ lè ṣe wọ́n ní professional àwọn àti wọn àkóónì kẹ́lá mọ́kàrí àwọn yòókù tó kọ́ lọ́wọ́ a fẹ́ wọ́n hájú ẹni tí ọ̀lọ́mọ́ kan bóyá ìfẹ́ ti tẹ́ ẹ rí ó ní gbójú lọ ní kẹsí mi wà lè gbúlẹ̀ nọ̀nà ìlú kò lọ ó ní àwọn sábẹ́ ní sẹ́lẹ̀ tí wọ́n ṣe yàrí ìdákùnlá ọ̀ká ẹ̀rọ ìjìlá tó ti lọ ní àwọn ọlọ́mọ máa ń yan àwọn sábẹ́ ẹlẹ́sà fáwọn àtúntò yìí àwa nì mo máa ronú kan gbà kan ọlọ́wọ́n bá kò sì ti ní sábẹ́ ẹlẹ́sà fẹ́lẹ̀ kí ni àgbà ìgbà ìwà kékeré wọn àti ìdíwà iná àdúgbò lọ́wọ́ rẹ̀ ẹgbẹ́ àwọn kan ni wọ́n yára bí ìgbé tí wọ́n yà kébèrè ẹ́ tí wọ́n gba ìsìlẹ̀m báyìí kan kí ìgbé lọ́wọ́ báyà àwọn ni ọlọ́wọ́ kó sànù wa ọlọ́wọ́ sànù wa nìṣẹ́ rẹ pé inú àná ọlọ́ba à ń gbìyànjú ní ọba agbára wa fún ọgbà fún wa ó bí wa àmọ́ túlé tí ẹ bá ń kọ́ ìtàn àwọn sàhábà ń ọlọ́run ṣá ẹgbẹ́ sí àjàrí ẹ̀rọ ní owó ẹ̀wò kí olùbìnrin ṣe ó tóbi ju òkè ìlú mọ̀rọ̀ kùlọ̀ nígbà ní kílìkà ní ìbáṣà ní gbẹ̀gbẹ̀ ọ̀n fúta àrùkù ní sáhàbà ní kùlọ̀ ọ̀hún kílìkà bá ní ma góòdù tó tóbi òkè òdì ní sóbi là ìtú dàbí múdù rẹ̀ nìkan wọn tí wọ́n gbé dàbí múdù ẹnìkan wọn tó yóò wọn tí wọ́n gbé góòdù tiẹ̀ tó kó òkè òdì tó kà tí wọ́n yọ exacting gold but níbi àìfi wọn gold jérò gẹ̀gẹ̀lá bá ṣe jérò ló bá wọn lórí ìhàlùzù tí àwọn gold ọ̀dà jẹ́tì ẹ̀fún yín gold ká fún yín gold yẹn ó di kò lè tó sí wọn ó ní wà tó they are great they are great wọ́n wà kó wà sànú kó wà kẹwọn. Aleykum salaam. Bẹ́ẹ̀ ni kí ni solution Islam lórí àwọn ìwà táwọn èèyàn kò ní ṣe ní kí wọ́n ṣiṣẹ́ ní bàbá àwọn ìdíbi ìjọba ìtòkú òtò ìjọba ìtòkú àwọn ọmọ ti bàbá àwọn tó ti kú ní sẹ́yìn ọdún five years wọ́n máa pọ́sẹ̀ àbíkẹ́ tí ènìyàn tí bàbá ẹnìkan sọ láti fún oníta ní ìgbà ó pọ́sẹ̀ sí ìdìbò gbogbo píkọ̀ rẹ̀ sí àwọn èèyàn máa kọ́mẹ́kọ́mẹ́kọ́mẹ́ bẹ́ẹ̀ kí ni oníṣẹ́ ìsìlámù rẹ̀ pé lẹ́yìn tí èyí lọ́gbọ́n rọ́bì ọ̀rá rẹ̀ ẹgbẹ́ ti gbàdá pé fáà ní ọlọ́run alákọ̀ọ́gbé yóò padà but you should remember him always in your prayers this year ni ọ̀rọ̀ not ten years after kí ẹ̀ mọ̀ fún ọ nígbà wọn. ètò ajé fresh as you go see me. thank thank ọgbọ́n wọn six lókè tí èyí bàtà lóyè kọ́kọ́ mọ́ mẹ́ àwọn bàbá yẹn kọ́ bẹ́ẹ̀ káwọn yẹn mọ́ pé ẹni báyìí ti kú ni àwọn lẹ́yìn ọdún kan lẹ́yìn ọdún gbogbo ẹ̀ ọlọ́run bá fún mi bàbá rẹ̀ ọ̀nà kì í fi pẹ́yìn olùkọ́ rẹ̀ kọ́mọ náà ti wọn every prayer every prayer ẹni bí kọ́mọ náà ti bàbá rẹ̀ àwọn òbí rà ní sípàdé fún wọn ni wallahu ta'ala alam náà. àwọn ni wọ́n ti tó ìdílé ètò tó bá ti pé ìdílé ètò tó kí ọ mẹ́sẹ̀sì gbé fún àwọn náà gbé mọ́mí aláìsílẹ́gbà ìdílé ètò ìdílé ètò yẹn àwọn tó ń tó wá wá yẹ ìgbà báyìí lórí ìrìnsẹ̀ ìrìnsẹ̀ lè yìí kò sí. ẹgbẹ́ ìlú ìgbóná mọ̀ fún ọkùnrin tó fẹ́ wọn inú òtún sẹ́jìlì ìjọba tó lọ́ máa ń tẹ̀lé. tó sọ́kùn ìwà ọkọ̀ ló ṣe kò sábúrú mbẹ̀ sọ́kùn ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀ ló sọ ìwà ọkọ̀ ló ṣe kò sábúrú mbẹ̀ àríkọ́lù fúláwọ̀ náà sọ ilà òtù à ìjọba ṣe wọ́n fi bí ọ dàámà kápẹ́tì wàhálẹ́ àmọ́ sípàt tó ló ṣe ọjọ́ ọkọ̀ ló ṣe wọ́kọ̀ ló ó di wàlláhù tààlà àlẹ́ àmì àti nínú ìlú tá máa ń lẹ̀ mọ́ èdè àpò àtọ́ káwé àwọn afẹ́ ṣe ọdún wọn lọ gbogbo ìbàjẹ́lẹ̀ ẹgbẹ́ ìsàmójú wọn sọ pé ìtura ni lágbà tí wọn tó wá ń lẹ ẹgbẹ́ ìlú ni ó ti bá àwọn ilé ìsìn ìlú ìṣe bí kò dé òmìnira kan sí afẹ́lẹ́ bí kò dé òmìnira láti kan tán fọ ojú bí kò dé òmìnira láti kan ohun sí ìyẹ̀kúbẹ̀ wọ́n kò lọ wọ́n ní ìrùbọ̀ ẹ̀ṣẹ̀ ní tí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe àmọ́kọ̀ bá ẹnu wọn jẹ́. àwọn ọkọ̀ nígbà tó ń sọ fún àṣà ìpínlẹ̀ tí ní ìpínlẹ̀ ọkọ̀ mi lè mẹ́ka kú ọkọ̀ mi lè mẹ́ka kú kọ́ mọ́mọ́ ń parẹ́ ẹ̀ kí lọ́pù tó mú gọ̀ ẹ̀ mẹ́ka ẹ̀ máa lo àwọn gómìnà ìbú ti ó lè mẹ́ka kú anẹ́mọ̀ lọ sílé àwọn yàtọ̀ adó wọn gbé nínú bẹ̀rẹ̀ nínú àwọn fẹ́mi àwọn ọmọ ẹgbẹ́ ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ wọ́n ká wọn gbé àga fún mi wọ́n fi wọ́n gbé àga yẹn wọ́n fi wọ́n fi dúkà nù ọmọ kan wá ń bẹ́lẹ̀ wọ́n ní pé praise the lord àwọn ẹ̀ kamilá ìfẹ́ kan ọ̀rọ̀ tí mo bá wọn ìyá ìtì wá wọ́n ti ní àwọn náà sọ pé àìsàn tó lóyà ni ní mẹ́ríkàtì àwọn sọ́ọ̀bì sọ́ọ̀bì ọmọ àpárọ̀ rẹ̀ mọ́ àlejò àwọn bẹ̀rẹ̀ ni ọmọ orí pé praise the lord nígbà yìí wọ́n bá dákùnmọ̀ fún mi nínú àdúgbò bàrẹ̀ láàárọ̀ ó ní kódà máa tuntun pé pèsè lọ táwọn ọ̀dọ́ àwọn tó yẹ ẹsẹ̀ bá lóyà ní ọ̀la ní ìjà lẹ́rìí àná pàtàkì àwọn mùsùlùmí àmàkà náà àbúrò àtiwá sukuu náà ní ìjà lẹ́yà àti ọmọ òkú ìgbà ní bí ìjà kan ọmọ ọmọ mẹ gbòòrò ní ní àtìlápàtì náà bẹ lára àwọn tó mọ̀ mọ̀ ìgbà náà mọ̀ fi ní sukuu fi ẹjọ́ mọ̀ fi tàwádà ní bí ìdùnnú ara wọ̀láyà alẹ́ àlẹ́ ní kìtìkìtì

ní ọgbẹ́ tí ẹ̀sùn pé ìmúkà gbọ́ ọ ìlú ìyá yẹn ó di ní ti sẹ̀rẹ̀ nìyẹn ìyá ìyá bèbè lọ́sọ̀ pé ọmọ báyìí ni ọmọ kàtà tó ń báyìí ni lọ́nkọ̀ sọ̀rọ̀